إله إلا الله وأن محمدا عبده ورسوله adọ́pẹ́ fún ọlọ́run ọba àti ó là wá sí ó la ojú wa sáyé láàárọ̀ tèmi àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó kó mọ́ lójú sáyé sínú wàhálà fìtínà àti ìdààmú lẹ́yìn ìgbà ilá tọrọ àsàlátù fún anẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ará ilé àti àwọn sọ̀rọ̀ àbábí kí ọlọ́run tó bá tẹ̀tẹ̀ kí ó bá ní kẹ́ wọn ẹni tí a máa bójú wò lónìí lẹ́yìn ìgbà tí a ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó jẹ́ pé ó máa ń bá àwẹ̀ jẹ́ nínú àwọn nǹkan tí a máa ń gbọ́ tó máa ń gba tí wọ́n sọ pé ó máa ń ba ààwẹ̀ jẹ́ um bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn máa rò pé um ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ tí kò bá làákàyè mu ṣùgbọ́n ó ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn àfáà um wọ́n ń pè é itọ́ kan itọ́ kíki um tó máa ń wá láti ọ̀nà ọ̀fun mi ò fẹ́ dárúkọ rẹ̀ torí pé a lè rí nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ṣì ń jẹun lọ́wọ́ so a máa ń gbọ́ tí wọ́n máa ń sọ pé eléyìí ó ba Àwẹ̀jẹ. Ní kìí sọ̀rọ̀ tí kò bá làákàyè mu. Ohun ohun tó kàn wá ńbẹ̀ ni pé ẹnu òkò lórí ẹ̀. Pé í ìtọ́kíkí ṣó máa ń ba àwẹ̀ jẹ́. Lọ́dọ̀ àwọn Al-Hanafiya, n táwọn gbára lé àti Màlìkíyà àtapá kan náà lọ́dọ̀ àwọn Imam Ahmad. àwọn gbà wí pé itọ́ tó ki tó máa ń wá láti ọ̀nà ọ̀fun wọ́n ní kó bàwẹ̀ jẹ́. Ẹ rí pé tá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ nígbà míì one way or the other á máa wá sẹ́nu. Tó bá wá sẹ́nu ó lè jẹ́ lórí ìrun èèyàn ó gbèmí padà. Eléyìí la nínú àwọn onímọ̀ ní mọ́dhàbù Imam Abu Hanifa, ní mọ́dhàbù Imam Málíkì, mọ́dhàbù Imam Ahmad àwọn sọ pé téèyàn bá gbé mi kò sí nǹkan kan tó ṣe ààwẹ̀ yẹn kò ba ààwẹ̀ jẹ́ torí kò náà kọ́ kò yàtọ̀ ìdájọ́ rẹ̀ kò yàtọ̀ sí ìtọ̀ ṣùgbọ́n a rí nínú àwọn onímọ̀ náà tí wọ́n sọ pé ó ba ààwẹ̀ jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ lórí rẹ̀ òun náà ni wípé kó ba àwẹ̀ jẹ́ Allahu a'lam wa a'lam a ti sọ̀rọ̀ fún wa pé téèyàn bá mọ̀ọ́mọ̀ fa èébì kó ba àwẹ̀ jẹ́ pẹ̀lú àgbékalẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn pé téèbì bá wá fúnra rẹ̀ eléyìí kó ba àwẹ̀ jẹ́ náà bákan náà kọ́lọ́ba Allah subhanahu wa fi àgbóyè ẹ̀sìn kó fi wà ní abala al àwọn tó yẹ pé Ọlọ́run bá yọ̀ǹda fún wọn kí wọ́n lè máa gbààwẹ̀ àwọn onímọ̀ pín wọn sí wọ́n pín wọn sọ́nà mẹ́ta. Àkọ́kọ́, ẹni tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ kó gbààwẹ̀, ó sì lẹ́tọ̀ọ́ kó sínu. Alákọ̀ọ́kọ́ ẹni tó rẹ̀ nínú àwọn ikọ̀ eléyìí, ẹni tó rẹ̀. Tó bá rẹ́yàn nínú ṣẹ̀ríà Islam, ọ̀ranyàn kọ́ ni kéèyàn gbààwẹ̀. Gẹ́gẹ́ bá a ti ń tẹnu mọ́ kọ́ídà tọ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó sọ fún wa láì mọ iye ọ̀nà nínú alukur'an karim ọlọ́wọ́n bá ní yuridu Allahu bikum li yusra wala yuridu bikum al-usr ìdẹ̀kùn lèmi ọlọ́wọ́n bá fẹ́ fún yín mi ì fẹ́ nira fún yín ọlọ́wọ́n fẹ́ nira fún wa ẹ̀rí tó bá rẹ̀ èèyàn téèyàn mọ̀ pé ó rẹ̀wọ̀n ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó yọ̀ǹda fún wa nínú alukur'an karim ọlọ́ni wa man kana minkum. مريض أو على سفر وعدة من أيام أخر ẹni tó bá rẹ̀ tàbí ẹni tó bá wà lájò ìyọ̀ǹda wà fún wọn pé wọ́n lè mọ ìgbàwẹ̀ tiwọn tó bá di ọjọ́ mi ìyọ̀ǹda látọ̀dọ̀ lélẹ̀ nínú àwọn ọkọ̀ tó já sí pé wọ́n ní àǹfààní kí wọ́n túnu ká má gbàwẹ̀ tàbí kí wọ́n gbàwẹ̀ tán bá ti rí pé bára àwọn ṣe ń rí kò ní rọrùn láti gbàwẹ̀ ọlọ́run bá yọ̀ǹda fún wa tabawunu hadith salamat bin al-aqwa'i radiyallahu anhu onígbà tí aya yìí sọ̀kalẹ̀ wa man kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra onítọ̀nà wa fi kún pé wa ala alladhina yutiquna fidyatun ta'amu miskin oní nígbà náà ọlọ́run yọ̀ǹda ẹni tó bá wù kó jẹun ẹni tó bá sì wò kó gbààwẹ̀ onígbà táyà ìsọ̀kalẹ̀ báyìí ó ní báwọn èèyàn ṣe ń ṣe ni ẹni tó bá wù choice ni ẹlòmíì ò gbààwẹ̀ ẹlòmíì ò ní gbààwẹ̀ torí pé nígbà tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ náà Allah subhanahu wa ta'ala ó yọ̀ǹda ẹni tó bá wù tó bá pé ààwẹ̀ ló bá rọ̀ lọ́rùn kó má wẹ̀ ẹni táwẹ̀ ò bá rọ̀ lọ́rùn kó bá wẹ̀ lẹ̀ ṣùgbọ́n nígbà tí àyà mi sọ̀kalẹ̀ pé ṣàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an هدى للناس وبينات من الهدى والفرقان wọn فمن شهد منكم الشهر فليصمه ẹnikẹ́ni tó yẹ pé ó bá ń bẹ láyé tí wọ́n fi tó fi gbọ́ kí wọ́n rí oṣù fọlìyẹsùmọ ọ̀ràn yẹn ni kó gbààwẹ̀ so àyà eléyìí yóò jẹ́ abrogate fún àyà alákọ̀ọ́kọ́ àyà alákọ̀ọ́kọ́ yẹn sìn ó tú àwọn èèyàn lẹ̀ ẹni tó bá fẹ́ gbààwẹ̀ ẹni tó bá sì wò pé òun ò gbààwẹ̀ ṣùgbọ́n àyà ẹlẹ́ẹ̀kejì ó gbé ó gbé padà sórí pé ọ̀ranyàn ni ààwẹ̀ gbígbà lẹ́yìn ìgbà náà tún wà man kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar tó ọlọ́ni ẹni tó bá rẹ̀ tàbí tó bá ń bẹ lájò ìgbàláàyè wà fún kó gbààwẹ̀ nígbà tí táwẹ̀ bá lọ tó sọ Ramadan bá bọ́ sẹ́yìn ó wá lè gbààwẹ̀ tẹ̀ nítorí pé ó ní àwíjàre. Now, tá a bá sọ̀rọ̀ nípa àárẹ̀ bí ọ̀nà mẹ́ta ló lè gbà wá ẹlòmíì ń bẹ tó bá sick àárẹ̀ yẹn ò lọ títí àárẹ̀ tí ò tó nǹkan ni ó lè jẹ́ pé bóyá azuka mafalan bóyá kàtá tó dàpọ̀ mórí fífọ́ àbí ìrora kan so eléyìí nísìnyí tí ò bá jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé ó serious lọ́dọ̀ èèyàn kò tọ́ fún yàn kéèyàn fáwẹ̀ ẹlẹ̀ torí pé àárẹ̀ làwọn nǹkan eléyìí náà bó ti yẹ pé àádáta lọ́dọ̀ tiwa gan àwa gan náà ò rí bí àárẹ̀ ṣùgbọ́n kéèyàn wá fẹ́ tìràn mọ́ irú àárẹ̀ yìí tí ò tó nǹkan yìí kéèyàn gbìyànjú kéèyàn gbàwẹ̀ òun ló ẹlẹ́ẹ̀kejì àwọn tó bá jẹ́ sí pé àárẹ̀ tiwọn yóò lọ́ra kó tó di pé a rí i pé ah, ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fún lálàáfíà tó bá ní kó o mọ̀ gbàwẹ̀ yóò pẹ̀kọ́ ara rẹ̀ tó yá yóò sì múnira lọ́wọ́ irú eléyìí sì wọ́n yọ̀ǹda fún kó fi àwẹ̀ lẹ̀ bóyá tó bá yètè fa àwẹ̀ láàrin ijọ́ mẹ́ta tó tọ́jú ara rẹ̀ yóò lálàáfíà yóò tún lè mọ̀ gbàwẹ̀ yẹn lọ táwẹ̀ bá lọ tán àwọn èyí tó bá tí ò bá láǹfààní àti gbangba náà yóò gbà padà torí pé nínú ṣẹ̀ríà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bó sọ pé la yukallifu Allahu nafsa illa wus'aha ẹlòmíín sì ń bẹ àárẹ̀ rẹ̀ kò tiẹ̀ rárá gbé ààwẹ̀ rárá tó bá fi try rẹ̀ pé òun gba ààwẹ̀ eléyìí ń kọ́ yóò jẹ́ kí àárẹ̀ yẹn máa lágbára sí kó máa pọ̀ sí yóò mú ìnira eléyìí tó dẹ̀ pé ó lè gba ẹ̀mí فهذا يحرم عليه الصوم irú èèyàn báyìí èèwọ̀ ni kó nǹkan lè gbàwẹ̀ èèwọ̀ ni kó gbàwẹ̀ torí pé ní alukur'an karim ọlọ́ni wala taqtulu anfusakum ẹ má para yín téèyàn bá fi sick tí sickness yẹn serious tó bá lọ gbìyànjú láti mú àwẹ̀ mọ́ ka anna o qatala nafsa tó bá fi bá bẹ́ẹ̀ kú bí ẹni pòun fúnra rẹ̀ ó ló para rẹ̀ ni. àbí ọlọ́run bá aláwọ̀ sọ̀rọ̀ àtàlà kó má fi àárẹ̀ ṣe wá. ẹni ẹlẹ́ẹ̀kejì inú àwọn tí wọ́n pe ọlọ́run bá yọ̀ǹda pé kán mọ́ gbàwẹ̀ alimusafir kí ẹrú ogun táwọn kọ́ra wa yìí ká mọ̀ wò pé ẹ̀ níbo ni mò ń lọ. èèyàn lè rò pé bò lòun lọ lénìí kó dọ̀la kó bára rẹ̀ lájò gbogbo tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ àgbọ́yé ẹ̀ gbọ́dọ̀ clear nínú àwọn tọ́lọ́wọ́ bá yọ̀ǹda fún òun náà ni ẹni tó já sí wípé ó ń sìnrìn àjò ìrìn àjò nínú ṣẹ̀ríà àwíjàre ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ni ẹni tó bá níṣẹ́ kan tí máa ń ṣe nínú iṣẹ́ ìjọsìn tí kò wá láǹfààní àti ṣiṣẹ́ yẹn bóyá nítorí pé ó wà lájò àbí nítorí pé ó ń ṣàárẹ̀ ànábì ni yuktabu lahu kama kana yaf'aluhu sahihan hadaran sahiha anabi ni wọn mọ ọkọ ẹ̀san sẹ́yìn ẹlẹ fún bó ti ṣe máa ń ṣe nígbà tó wà nílé àbí nígbà tí ó lálàáfíà ó fi hàn pé nínú ìgbìyànjú tó yẹ ká ṣe gbogbo ìdájọ́ ẹ̀sìn tó bá ní ṣe pẹ̀lú arìnrìn àjò nírun àbí ní ààwẹ̀ òun ló tọ́ kọ́kọ́kan wa náà ká mọ̀ nípa ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sìn náà àwọn sọ̀hábí alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn tàbíyìn tó wá lẹ́yìn wọn àti àwọn àìmọ̀tò arba'a gbogbo wọn pátápátá òun náà lọ sí wípé àwẹ̀ ń kọ́ nírìn àjò ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé yóò lálàáfíà kéèyàn gbàwẹ̀ lájò téèyàn ó sì lẹ́sàn lórí ẹ̀ ṣùgbọ́n irú ìrìn àjò so ìrìn àjò tó bá ti já sí wípé kò múnira lọ́wọ́ nítorí pé àárínú àwọn sàábì alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní àwọn sì rìn àjò pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam wa minna muftihun àwọn èèyàn ń bẹ láàrin wa tó yẹ pé wọn ò gbààwẹ̀ wa minna sa'imun àwọn èèyàn ń bẹ láàrin wa tó já sí pé ààwẹ̀ làwọn gbà tiwọn àwọn onímọ̀ gbìyànjú láti bá wa wo gbogbo àdéhìsí tó wá látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú wípé àwọn èèyàn gbà àwẹ̀ lájò àwọn onímọ̀ sọ pé gbogbo àdéhìsí tó bá gbé wá pátápátá pé ní àjò àwọn èèyàn ń gbà àwẹ̀ wọn ní àdéhìsí yìí ó já sí pé irú ìrìn àjò yẹn kò ń ṣe ìrìn àjò eléyìí tó já sí pé ó mú nira lọ́wọ́ fáwọn sọ̀hábà òun pé Abu Darda radiyallahu anhu ó ní kharajna ma'a an-nabiyyi sallallahu alaihi wasallam fi ba'di asfarihi a sì ní àjò pẹ̀lú àlẹ́ Muhammad salam láwọn àsìkò kẹta nàbí sí ìrìn àjò ó ní fi yawmin har níjọ́ náà ojú ọjọ́ gbóná gidi tóòrùn mú kankankan ó ní hatta yada'a ar-rajulu yadahu ala ra'sihi min shiddati al-har àwọn èèyàn láti máa gbé ọwọ́ lé orí bígbà téèyàn fi ọwọ́ ẹ̀ ṣe umbrella níbi tí oòrùn tó mú dé ó ní wàá máa fi iná sọ ìmú ilà máa ka anamí nàbí sallallahu alaihi wasallam wa pé ìrìn àjò tán wà yìí nísìnyí ó múnira lọ́wọ́ kò convenient fún wọn ó múnira lọ́wọ́ ara ni wọ́n ó kankan tó tó bẹ́ẹ̀ láti gbààwẹ̀ àfẹ̀yàn méjì ànábì gbà àwọn ìjọ tá à ń sọ yìí wabnu Rawaha ẹnìkan tó tún sì kejì ànábì bíi àwẹ̀ òní Abdullahi ibn Rawaha àwọn méjì kan gbà àwẹ̀ ló wà nìyẹn ó fi hàn wípé tí ìnira bá ń bẹ lájò àáfà àwẹ̀ lẹ̀ ni ìrìn àjò tá a bá wà tó bá ti mú ìnira lọ́wọ́ á fi àwẹ̀ lẹ̀ sí ìrìn àjò tó yẹ pé kò sí ìnira ń bẹ ká má nira wa lára ẹ máa mú lọ́wọ́ pé yuridullahu bikum al-yusra ìdẹ̀kùn lọ́lọ́run ló ń fẹ́ fún wa kó fẹ́ ní wa lára so anabiwa muhammadu sallallahu alayhi wa sallam níbi ìgbà tó yẹ pé ìnira bá ń bẹ ní àjò anabi sallallahu alayhi wa sallam sọ wípé laysa minal birri asiyamu fi safar lókùú ìgbà tí ìnira bá ń bẹ nínú àjò kéèyàn tó wá máa gbàwẹ̀ pẹ̀lú ìnira yẹn anabi ní kò sí lára sẹ́rì sallallahu alayhi wa sallam kò sí lára sẹ́ẹ̀rí kí èèyàn wà ní àjò nínú ìnira kó sì tún máa gbà àwẹ̀ mọ́. kódà àwọn tó fẹ́ rò pé àwọn ní mánì nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ànábì muhammad sallallahu alaihi wa sallam ẹnu àtẹ́ ló fi kàn wọ́n nínú hadith jabir bin abdullah radiyallahu anhu ó ní ànábì muhammad sallallahu alaihi wa sallam ó jáde ní amúlẹ̀ fatih lọ sí mẹ́ka ànábì wá rìn tó fi dé àyíká tá à ń pè ní kúrọ alugọmíìm nígbà tá ànábì dé àyè yìí òní sọ̀rọ̀ náà so ànábì rí àwọn èèyàn tí wọ́n ti dára nù látàrí pé wọ́n ń gbá àwẹ̀ tí nira ti wà pẹ̀lú wọn òní dá àbí kéde àhìnmí máa ànábì bá rí pé kábò ń gbé ìtàlẹ̀kùn níbi abẹ́ àgé omi fọ̀rọ̀fà àwù ànábì wá gbé òkè báyìí táwọn èèyàn ò gbé ah, omi táwọn ànábì gbé òkè yìí kí ló wá fẹ́ fi ṣe é ànábì máa máa gbé sókè átà anábọ̀rọ̀ náà sọ ilé yìí káwọn èèyàn ó lè rí kó ń kálukú pé ah, ànábì máa gbági òkè láti òkè tánàbì náà sí wọn àti ìbẹ̀lẹ̀ ànábì ó wá ń da omi sẹ́nu sallallahu alaihi wasallam ànábì communicate àwọn èèyàn pé pẹ̀lú bírin àjò wa ìṣeré yìí ẹ jẹ́ ká fi àwẹ̀ lẹ̀ so lẹ́yìn ìgbà tánàbì wá jáwẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà jáwẹ̀ tó ti pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn jáwé àwọn kan sì tún gbàwẹ̀ lọ wọ́n wá fi tó ànígbà Muhammad létí sallallahu alaihi wasallam pé àwọn kan sì tún gbàwẹ̀ tí èsì ṣe pé wọ́n find their convenient bẹ́ẹ̀ ànábì ní ula ìkàlẹ̀ usort ula ìkàlẹ̀ usort àwọn eléyìí àwọn ẹlẹ́ṣẹ̀ làwọn eléyìí olùyapa ọlọ́run olùyapa ànábì Muhammad ni wọ́n lókùgbà tí ìnira bá ń bẹ lájò ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kò dílé wa lórí wípé dandan lá ààwẹ̀ náà ní ká tún gbà ọlọ́ọ̀bá yọ̀ǹda fún wa ká mọ́ nira wa lára ṣe rí n tó dáa jù téèyàn ṣe náà ni kéèyàn máa gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wípé béèyàn bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀sìn yá rọrùn fún yàn a kì í fa ìmọ̀kan ṣẹ̀sìn láti gbìyànjú láti máa fi àìmọ̀kan ṣẹ̀sìn ìlera lèyìn ò máa bá ń bẹ̀ so anabi wa sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ pé èyí ò tún máa gbẹ̀sẹ̀ láwọn àsìkò míì téèyàn bá rò wípé òun fẹ́ sin ọlọ́run bá Allah subhanahu tí ò bá ti fi mọ̀ ṣe yóò máa gbẹ̀sẹ̀ ni nítorí bẹ́ẹ̀ nínú ibi tí wọ́n ti yọ̀ǹda fún wa àtúntò yọ̀ǹda fún arìnrìn-àjò wọ́n yọ̀ǹda fún un orúkúsọ ẹ̀dẹ́ ọlọ́run bá Allah subhanahu wa fún arìnrìn náà ni pé kò gbàwé láwọn onímọ̀ wọ́n ní arìnrìnàjò tó bá já sí wípé ìrìn àjò rẹ̀ tó lọ yìí ìrọ̀rùn bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó lọ́lá jù fún un òun náà ni kò gbà wẹ̀ jẹ́ pé ẹ rí i pé ìrìn àjò tánàbí wa Muhammad salam tá a fi ń ṣàlàyé ẹ̀ fún wa yìí ìrìn àjò nígbà náà kò sínú àlámọ̀rí tó rọrùn torí pé kò sí nǹkan ọ̀gùn tó rọrùn bíi tòní bí ẹsẹ̀ bí ẹ̀sìn ntí ẹ̀ lè gùn gbà náà lẹ́sìn tó sì jẹ́ pé kò easy náà pẹ̀lú distance tí wọ́n ń kọ́fà unlike lénìí tó já sí wípé gbogbo nǹkan rìn ló ti rọrùn béèyàn lọ èkó travelling yìí bó wọkọ̀ bó wọ plane ìrìn àjò tó jẹ́ pé ìrọ̀rùn sì máa wà ń bẹ̀rẹ̀ lóòótọ́ téèyàn bá decide pé mùsáfìrì lòun òun ò gba àwẹ̀ á sọ pé láìsà alẹ́ iṣẹ́ yìí á ní kò sí nǹkan kan fún ìṣẹ̀rí ayọ̀ǹda fún un ṣùgbọ́n téèyàn bá fi já sí wípé k'ó bá wá gbààwẹ̀ á ní ìyẹn ló dáa jù torí pé àádá mọ̀ pé ìrìn àjò kó tọ́lọ̀ ọba ti ní kí wàhálà wà lójú ọ̀nà fẹ́ rú á sọ wípé kò sí nǹkan kan tó wà ń kéèyàn rìnrìn àjò kó ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ wa àwọn èèyàn gbààwẹ̀ lẹ́yìn rẹ̀ náà nígbà tó pé wọ́n àwọn téèyàn bá wà comfortable nírìn àjò kó gbààwẹ̀ ló dáa jù ṣùgbọ́n tí ìnira bá ti wà lájò kéèyàn ó mọ́ gbààwẹ̀ ni téèyàn bá fi attempt àti gbààwẹ̀ tó ń ti ìnira tó wà ní àjò ànábì pèrò wọn ní consult ẹlẹ́ṣẹ̀ ànábì wa sallallahu alayhi wa ala alihi wa sallam kò gbàbí kankan fi ara ni wá pẹ̀lú pé ká lágbóyè ẹ̀sìn ká sì mọ nǹkan tá à ń ṣe níbi ẹ̀sìn wa òun ló tọ́ arìnrìnàjò tó bá wà lájò ìyọ̀ǹda wà fún ṣẹ̀ríà Islam kó gba ààwẹ̀ tí ò bá ti sí ìnira lọ́wọ́ tí ìnira bá ti wà ń bẹ̀ kó fi ààwẹ̀ lẹ̀ òun náà ló dáa Ànábì ní asáfàrú pẹ̀tọ́ atúnmílẹ̀ làdá tó pé ìrìn àjò ni kò sí béèyàn ṣe máa wà lájò téèyàn ò lè sọ́fà fún one thing or the torí ẹ̀ Islam yọ̀ǹda kíkà fa wẹ̀lẹ̀ nínú àwọn tí ó fa wẹ̀lẹ̀ Asheikhul àgbàlagbà tó jẹ́ pé wọ́n ti wọ́n pè ní Asheikhul àgbàlagbà tó já sí pé ọjọ́ orí wọn méjìlá pè wọn ó ń bẹnu àgbàlagbà tó jẹ́ pé ọjọ́ orí wọn kò kú wọ́n sì gbààwẹ̀ gbogbo everything olówà intact làákàyè wọn wà intact èsì ọ̀rọ̀ wọn wọn ní problem ó fi hàn pé àwọn eléyìí wọn wọn fàkọ́dà àlùwáàyò àgbọ́yé tí ọlọ́run máa ń fún èèyàn téèyàn fi máa ń lágbọ́yé wọn ò mí ìṣe everything wà intact lẹ́yìn wípé dọ́àfù wà lára wọn dọ́àfù ni pé wọn à ní strength láti gbàwẹ̀ irú àwọn eléyìí nínú àwọn àfa nínú àwọn àgbàlagbà ó ti ní báwẹ̀ wọn ṣe lọ àwọn kan wá ń bẹ tá a mọ̀ sí àṣẹ́yìnkù àlùfáàdì àṣẹ́kù ìfani àwọn wọ̀nyí wọn ò ní láǹfààní àti gbàwẹ̀ nítorí pé ìtàn pè ní àlùwáàyò wọn ti fàkọ́dà rẹ̀ tó bá nìyẹn fàkọ́dà nǹkan lókè èèyàn ṣàpẹkù ẹ̀ wọn ní understanding wọn mọ nǹkan tó ń lọ mọ́ bí wọ́n bá jókòó báyìí ọmọ wọn tí wọ́n bínú tó jẹ́ olólùfẹ́ wọn jù tó bá dé wọn mọ̀ wò báyìí ní bàbá aṣẹ́ mọ́lágbájá wọn kódà wọn tó ní rí nǹkan kan wí wọ́n lè mọ̀ tẹ́wọ́ báyìí pé àwọn ò mọ̀ so irú àwọn eléyìí nísìnyí kò sáàwẹ̀ fáwọn nítorí pé n tó máa ń bẹ lọ́dọ̀ èèyàn tá a fi sọ pé ó lẹ́tọ̀ọ́ sí ká gbàwẹ̀ a sọ pé àlà àkìlò làákàyè wọ́n bàlágà lóòótọ́ ṣùgbọ́n àìlèlà àkà tí làákàyè bá ti kúrò ń bẹ́ẹ̀ tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ wọn sí nínú ẹni tọ́lọ́ lábàá ìbáàdà látọ̀dọ̀ rẹ̀ lásán látọ̀wọ̀ làṣìyàwó ó ń bẹnu àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ti dàgbà dé stage yẹn kò sí rọ̀rọ̀ kankan tẹ̀lé lọ gbé bá wọn mọ́ tí wọ́n lè dá sí bó ti tọ́ àti bó ṣe yẹ so irú àwọn wọ̀nyí nísìnyí lásán látàwọn ìrún wọn ọlọ́run bò bùkátà ẹ̀ ààwẹ̀ wọn ọlọ́run bò bùkátà ẹ̀ bí ìdìlá ìtàlá ẹ jẹ́ kí adam dúró báyìí tó bá dọ̀sẹ̀ tó bá jẹ́ ọ̀la bí ìdìlá ìtàlá àmọ̀ tẹ̀síwájú nínú àwọn ikọ̀ tá à ń sọ yìí nínú àwọn ikọ̀ tá à ń sọ yìí á ṣàlàyé nípa ẹni tó já sí wípé mọ́rọ̀dù ẹ̀ láyòrìjà àbárò àárẹ̀ tí ò lè san òní ń bẹ lára rẹ̀ tí ó sì fàǹfààní gbogbo àwẹ̀lẹ̀ àsọdájọ́ ẹ̀ bákan náà látún tẹmọ wa létí nítorí ayaháyà tó wà lórí ọ̀rọ̀ ẹni tí ó fọmọ lọ́yàn lórí ẹni tó lóyún sínú gbogbo eléyìí èyí tó dáa jù náà ni pé ká tẹ̀lé àwọn sàbí alẹ́ sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí anabi ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé aleikum bi sunnati wa sunnati lil khulafa irashidin al mahdiyyin anabi ní sunna mi tí mo fi kalẹ̀ fún òun ni kẹ́ ẹ tẹ̀lé àtàwọn àrólé tó wà lẹ́yìn mi àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kójọ kó mọ́ yà lẹ́yìn òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam láyé bí kọ́lọ́n kó mọ́ yà bá dọ̀wọ́ alkiyama náà kọ́lọ́n kó fi ṣe kóńgẹ́ wa aqulu ma tasma'una. أستغفر الله لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته